بالله من الشيطان الرجيم يوسف أيها الصديق أفتنا في سبع بقرات سمان يأكلهن سبع عجاب يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقوان الفلام وباتس المسلمين الحمد لله أتطروا عليكم كيرا تقري فان النبي صلى الله عليه وسلم إن طلوا بانا لتبع ما جاك يفهم الله باني سالكم كي النبي و باني سالكم لاري أتيا ورلي أتيا صحابة كي أوانا يقول لهم توقع يقولوا النبي صلى الله عليه وسلم أيما يا أنبي الله سبحانه وتعالى نجاك رسوله atawo àtẹ̀yìn kọjọ́ kọjọ́ alẹ́ nípàdé òun ni ó ó sẹ́rù akọ àlìjẹ́nà ní lórí ọ̀rọ̀ kẹfíyàtù ta'bir báwo o ni a ṣe tú àlàwọn ẹ̀kọ́ wo lọ́kọ́kọ́ a ti sọ díẹ̀ nípa àwọn ẹwà tó la wà lára ẹ̀ntálọ̀rì gbé àlàbá kọba tu bákan kí ni máa ń fa fi máa ń tálẹ̀yìn fi lóòótọ́ àsọdíẹ̀ nípa ilé iná níbi táàtì tẹ̀síwájú àwọn ọ̀rọ̀ míì ń bẹ tó bá jẹ́ pé bá ti wọnú ọ̀rọ̀ tí èé ṣe ọwọ́ látọ̀dọ̀ lọ́nà dàrẹ́tì àdọ̀dànà bíi dàrẹ́tì àmà sàlàyé rẹ̀ àrínú àwọn onímímà tí wọ́n bá ní sàlàyé wípé alìmọ̀ abiru láàyò abiru rúkúyà fi wákìlì pẹ̀rọ̀ tó a bá sì fẹ̀ tú àlà wọ́n ní ká máa tú àlà ní àwọn àsìkò tí ayé rọgbọ lásìkò yẹn nǹkan tí ò rọgbọ ní máa ń ṣe lásìkò náà bíi kíni wọ́n ní àsìkò àlítìrọ́ọ̀rì mélòó ni wọ́n ní sàlásà mẹ́ta ni tùlù shams nígbà tó ń bá tẹ̀fẹ̀ máa yọ ká má máa tú àlà ní táìmù yẹn wà gùrúùbù à táìmù tó ń bá fẹ́ wọ̀ ká máa tú àlà ní táìmù yẹn wà inda zawal nígbà tó bá ti di wípé oòrùn bá fẹ́ yí àtàrí ká máa tú lásìkò yẹn kí ló farú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ìgbìyànjú kan ni tí wọ́n fẹ́ sọmọ́ tó wà nù àdìsẹ́ Anas nígbàtí ànábì sallallahu alaihi wasallam tí ń kọ̀ fún akámọ̀ àyàn náfìlà mọ̀mọ́ọ̀mọ́ àyàn tí èsè náfìlà tó nídìí kan kámọ̀ àyàn láwọn àsìkò ìgbà tó bá di wípé ọba kù díẹ̀ tí òòrùn ọba yọ láàárọ̀ àbígbà tí òòrùn bá fẹ́ yẹ àtàrí nígbà tí àìlà ó wọlé àbígbà tí òòrùn bá fẹ́ lọ rèé wọ̀ àwọn àfáà gbìyànjú pa pé kí ni ìlà tí ń bẹ́ ń bi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àkọ́kọ́ ń bà bá fẹ́ yọ àdìgbà tóòrùn wọ̀ yìí papọ̀ mọ́ra wọn táìmù yẹn ó tún wá nù àdíìsì mi tánàbí sàṣà sọ wípé oòrùn tẹ̀wò ń máa ń yọ níbi ìwo méjèèjì orí ṣèitán àwọn tí wọ́n máa ń jọ́sìn fún oòrùn tí wọ́n ń pe oòrùn lọ́wọ́ ọba àwọn wọ́n máa wá foríbalẹ̀ fún nígbà ọba yọ ká mọ̀ lọ jọ wọ́n lásìkò wọ́n tún máa foríbalẹ̀ fún nígbà ọba fẹ́ wọ̀ ká mọ̀ jọ wọ́n lásìkò àgbọ̀ méjèèjì tìgbà tó ń bá fẹ́ wá yàtàrí nǹkan nígbà tí àìlà bá wọlé ìyẹn ànẹ́bì náà tó bá ní kílẹ̀ nínú àyà pé torí pé àsìkò yẹn tùsá àrù jahannam àsìkò ní a máa kó náà jahannama lọ ìbéèrè ó tù wá wá eléyìí èntà àti ẹ̀sàràyé nípa ọ̀rọ̀ ti ìgbà tó rùn bá fẹ́ yàtàrí àníbì fúnra rẹ̀ ọmọ mọ́ kílẹ̀ rẹ̀ nù hadithi fún ọ wípé ìgbà yẹn àsìkò kan tó yẹ pé tùsá àrù jahannam àsìkò tí wọ́n máa ń kó náà jahannama lọ nù but wọ́n ní a mọ́ kírun lásìkò ṣe bí ìdí rẹ̀ bẹ́sọ̀dọ̀ ọlọ́run ó nìrún tó jẹ́ nípa àpọ́látòkè délé rẹ̀ nǹkan tá a fi ń bẹ lọ́hùn tó sì jẹ́ pé tá a bá tó sàdúrà ń bẹ náà ìtumọ̀ á gbà kí ló wá fà á tí wọ́n tún fi ní ká kọ́mọ̀ tẹ̀lé yùn táwọn ìjà tún kọjá nàmọ́ lọ ah, ọlọ́mọdé wọn náà sẹ́mi tó yẹ ká máa ṣe nu nítorí pé fún ọlọ́run ọba ìlú kílíà kíkàǹkàrà rẹ̀ nínú ayatul kursi ó ní mẹ́ńdà lẹ́dí yẹ́sọ̀ ìdáwó ilà ibnihi tí n bá ń bínú lọ ẹnì kọ́mọ̀pọ̀ nfẹ́ bẹ̀ mi o àfẹ́ntì n bá yọ̀ǹda wípé dasi ọlọ́run bínú lọ nígbà tí a bá ń kọjá nìyàmà tí ọba ti yọ̀ǹda kẹ́nìkan ọbẹ̀ ń táìmù yẹn kó ń kálukú kọ́dà kéèyàn ra gbẹnu ẹ̀ lọ́kọ́ kóra ró èyí tó yọ̀ lọ nínú lọ́dọ̀ one time ìlélẹ́yìn àwa ń bọ̀ pọ́ìntì kankan mẹ́tẹ̀ẹ̀ta tí à ń rí tó fi ń jẹ́ ìfimúlẹ̀ pé ká má kírun láwọn àsìkò yẹn ìdáná bí wa sọ bí tàbá fẹ́ tú ìgbìyànjú lélẹ́dọ̀ àwọn kan òrùn yátàrí òrùn tó fẹ́ wọ̀ ìbàdá náà kéèyàn ò gbé àlà rẹ̀ náà sí ìgbà tí ayé bá wà ní kíni o gbẹdẹmukẹ ìgbìyànjú ni eléyìí kìí ṣe dandan o bákan náà in tó tún wá fara pẹ́ ṣùgbọ́n òun ó ní ìdí ọ̀pọ̀lọpọ̀ àlàyé pípọ̀ nínú ó lọ̀rọ̀ kan tí àwọn apá kan àfáà sọ nípa tútú àlà wípé almu'abbiru yambagi lahu an yu'abbira ru'ya almas'ul an'a ala maqadiri nas ومراتبهم ومدائبهم وأديانهم وأوقاتهم وبلدانهم وأزمنتهم أمبو كلا فيفا يوم بيلي إلي وفصول سنتهم إلي أني باسي بلوالا نتوتو كنين تماري ẹntí ọ bàbá ni tú àlà àlà tí ẹ bí léèrè pé kọ́ bá ni tú yìí ọ gbọ́dọ̀ máa tú àlàámàkọ̀ dìírì náà lórí báwọn èèyàn bá ṣe rí àlà tí pẹ́sẹ́ǹtì bá lá bí wọ́n ṣe tú òǹkọ́ owó ọ̀sẹ̀ tú àlà tí gómìnà bá láwo tó rà àmà pé tó ń kálukú ọ̀pọ̀ ju àwọn lọ olórí náà jọ ni wọ́n ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà bí wọ́n bá kó olori àwọn olórí olórí jọ àwọn olórí nínú àwọn erin wọ́n fà kalẹ̀ ilé nínú àwọn ẹ̀fọn wọ́n fà kalẹ̀ ẹni tó eku náà wọ́n fò náà kalẹ̀ wọ́n wá ní ìjókòó tí wọ́n gbogbo ọlọ́pọ̀lọ́ sì mọ̀ wípé orí tí ń ń náà ó tún tóbi ju ara wọn lọ. ìdán báwọn yẹn ṣe tó àbí ẹsẹ̀ ma ẹni tó jẹ́ pé ilé pẹ̀tẹ́ẹ̀sì ni ń gbé irú àwọn àlàtọ́ bá a ṣe ẹni tí ń gbénu ilé alámà tàbí ń gbélé ilẹ̀ tàbí ń gbélé kókó bákan náà ẹni tó jẹ́ wípé ọ̀rá sọ̀wọ̀ sọ́rùn lọ́sọ̀ tó nítumọ̀ bá a àlà tiẹ̀ kọ́lá ṣe tú àlà ẹni tó jẹ́ wípé ó kù fún wàmọ̀rọ̀ tibihim bákan náà táwọn èèyàn bá wà ẹni òkò ní gbé ju pé ìgbàbá ìlà láàgbùn òjò ìgbàbá ìlà láàgbùn ẹ̀rùn ìgbàbá ìlà láàmọ́ kígẹ̀ bọ́lẹ̀ ìgbà báyìí lọ́dà káwa ṣùgbáyìí irú ìran sí lọ́kọ̀ látàfẹ́ wa bí iṣu pàpẹ́ á sì náà gbogbo léyìí in ni rẹ̀ ó gbogbo òsẹ̀mí rẹ̀ inú ẹ̀ ti ń lò parí undergraduate ó tún after second degree ó third degree ó di associate professor ó di professor gbogbo àwọn ẹ̀sẹ̀mí rẹ̀ láyé kọ́kà kọ́ọ̀yàn kó tún kọ ìntí bí sẹ̀mí ẹ̀sẹ̀ nu tí wọ́n bá tú àlàrú ẹni bá ń kọ́dà kọ́jẹ́ pé ní ẹjọ́ lábàkan náà ni bákan náà kọ́ ní ìtumọ̀ rí ó rí torí pé ojú ti nǹkan ìgbàwà náà bákan náà kò rí irú kàtígórì ibi tẹ́nì kọ̀ọ̀kan wọn wà bákan náà kọ́ lórí bákan náà wà àdìyánihìn ẹ̀sìn náà máa ń dìtà mí níbi tútú àlà nígbà mí nítorí wípé lápẹẹrẹ àwọn tí wọ́n fún tí àṣáájú wa wọn ò gbọ́dọ̀ jẹ́ gbogbo nǹkan tí ọba ti ní ìlàsẹ̀ bí ìràkùnmí kò ní láṣẹ pẹ́pẹ́yẹ kò ní láṣẹ irú yòó náà ó ní bá ṣe pẹ̀lú àwọn nǹkan tí wọ́n rí ní kíni o lóríjú rẹ̀ sí àwa náà gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀sìn náà máa ń dìtàmí tí máa ń chẹ́ǹjì àlá nígbà míì nínú tútù rẹ̀ kódà wà awqatihim àsìkò táwọn èèyàn wà a máa jẹ́ kí ìtumọ̀ àlá wọn kó yàtọ̀ láwọn àsìkò míì láwọn àsìkò wo bóyá àsìkò tẹ́ni wà tó lálàyé àsìkò ọ̀dọ́ ni ìgbà tẹ́ni àsìkò arúgbó ni ìgbà tẹ́ni àsìkò omidan rẹ̀ ni ìlú náà máa ń dìtàmí chíchẹ́ǹjì tútù àlà nígbà béèyàn bá lálà rí ẹja ní India ìtumọ̀ rí àtọ̀ lálà ní Nàìjíríà ń bí bá lálà ní India ìtumọ̀ síra wa láti lù sí kejì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá àzì mìnátìhìn àtàwọn àsìkò táwọn èèyàn máa ń wà bóyá lásìkò ooru bóyá lásìkò ọyẹ́ bóyá ní àsìkò òtútù òun náà ló sì ní bá ti pẹ̀lú fùsùlù sanatihim àti àwọn àsìkò onú ọdún pé ìgbà tí mo lálàyé o àsìkò ìgbà tí àgbàdo ń jáde ni ìgbà tẹ́ni náà lálàtì ẹ̀ náà àsìkò ìgbà tí ọsàn máa jáde ni àsìkògbà tí ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà máa ń kóra ńlẹ̀ ni àsìkògbà tí ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà sílẹ̀ máa ń dé ni gbogbo nǹkan iná ẹ̀dákun òun ní bá ṣe ń tòótọ́ nípa tútú àlà kí ni ẹ̀rí wa lórí eléyìí tá a bá ń sọ lọ tá à ń sọ ọ bọ̀ wípé gbogbo tá à ń wí ní tòótọ́ èwo ń bẹ kí ẹni tó fẹ́ tú àlà kó wo sàkún lọ lórí báwọn èèyàn ṣe rí kó àlà ẹni tó rí jájẹ sí àlà ẹni tí ò rí jájẹ kọ́mọ̀ gbé àlà ọmọ èké sí àlà àgbàlagbà kọ́mọ̀ pè ní nkankan náà àti kàtígórì táwọn èèyàn wà àti ọ̀nà tí ń tọ̀ àti ẹ̀sìn tí wọ́n ń ṣe àti àsìkò tí ń wà àti ìlú tí ń wà àti irú ọdún tí ń wà àtàsìkò tí kìnìyàn ń bọ́ sí nínú ọdún jàmáà ẹ tẹ̀lé mi ká lọ lọ síbi ìtàn ìmọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin àáfàá wa ibnu Sirin àti ọ̀kan nínú àwọn èèyàn tí wọ́n jọ lùgbà a sì ń bọ̀. fàdárù ilmi ìkímí sùnà ìlàlẹ́ kòrò áàní tó rò ṣe dùnà. Wọ́n ní gbogbo òbí ló ń bẹ láwọn kí gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè láì ìlànà gbòógì tí ọmọ lè fi dolóyè rẹ ni kí òbí mú ọmọ lọ sílé ẹ̀kọ́ rẹ̀ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá tí í ṣe alukur'an ìdí pàtàkì rẹ̀ tá a fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ mahadu institute of quranic memorization and islamic studies itmis ìyànà bódìjà ọjọ́ express road ìbàdàn lábẹ́ bàbá wa fọ̀dílẹ̀ tó sheikh suleiman alfadul awwal àmúbíẹ̀yà àwọn ìpinnu tá a pìyàmọ́ kalẹ̀ Quran memorization híhá al-Quran Arabic studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yẹ kóró Western education ẹ̀kọ́ ìgbàlódé day and bobbing is allowed twenty four oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tafizil Quran ló ń pe gbogbo òbí pé ẹ wá fún àwọn ọmọ yín dolóríire. afábùnà òsì rìn ẹ̀ńtọ́ àpàdà sọ̀rọ̀ díẹ̀ ń parẹ̀ tó bá yá ni nítorí pé ìmọ̀ ọlọ́run ọba ó ní àáfàì nípa mímọ̀ kéwù ṣùgbọ́n pípa mímọ̀ kéyì èèmọ̀ ni èntọ́ lọ́n tó wá fi dé mímọ̀ kéwù tó fi dé mímọ̀ kéwù lórí òun náà tó ní wípé ọlọ́run fún ẹlẹ́bùn tútù àlà pípọ̀ wọ́n wà léńjọ kan lọkùnrin kan bá dé ó ní yá ayyuhal imam inni ra'aytu fil manami anni àkùlù sàlàfínà tìǹà mọ́kànlá lójúmọ́ lónìí mọ́júmọ́ yìí nígbà tí wọ́n lálàyé mo sáré wípé mò ń jẹ èso tíìn tọ́lọ́mbà ni sọ́nù sọ́ọ̀tù tíìn yẹn wà tíìn wà zaitun èso yìí mo wá ń jẹ lójú ran mò ń kà lẹ́ni léjì lẹ́ta lẹ́rin lárùn tẹ ìpọ́gbọ̀n mo jẹ́ sábà ìnáwó bọ́ lajú kàfà ni kí ló wá fẹ́ kí n ṣe wá mo fẹ́ kẹ́ ẹ sọ ìtumọ̀ aláìní wọn ni ó ṣe sòrò afa dákẹ́ lọ gbárí gbọ́ pé afa ní ọ̀rẹ́ wa in sọ́dàkọ̀t ròyà tí àlá bá jí àlá òdodo dúnà fàlàfínà jẹ́ldà ó padà hùwà kan láìpẹ́ yìí ibi tí ó rìsọ́ọ̀tì sínú wípé ọ jẹ̀bi lálà àtàtì ọkùnrin bá kọ̀rí ọ̀nà kọ̀pẹ̀ tó délé rẹ̀ lọ bá mú òkè légùn ní ètò kan wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́sẹ̀ ẹ̀bá tàsì bí ṣe ń jábọ̀ ńlẹ̀ nu ìjàbọ̀ tí ó jábọ̀ ńlẹ̀ bí mínísítà ni bí ṣe àwọn local government ni níta àdúgbò tọ̀dọ̀ wọn nínú àwọn òjà àwùdáwùlà lọ́ba rẹ̀ lẹ́yìn olórí bí kéèyàn ọ̀já lu gómìnà lórí látòrí òkè létí ni wọn bá bò ó pẹ̀pọ̀ wọ́n sá mú wọ́n pọ̀ gómìnà ní ọmọ ọmọ ní gbẹ́gbẹ́ nígbàdà wọ́n wọ́n mọ ọmọ ibi wọ́n ṣe ń tàjẹ̀ ẹ̀ṣẹ̀ wá tọ́jú nígbà kò burú kí á ní wọ́n ṣe ó ti di mobile court wọn ni à hmm, adájọ́ wò sùsùn lọ́gbà ọwọ́ ọpọ́ lọ́rùn sápè kí gómìnà ọ̀dá lọ́rùn tí ó sì pè kí chairman ọ̀kan lẹ́sẹ̀ nàlẹ́gbà táàtì ó ké wọ́n nà ní ẹgbà táàtì ọ̀pẹ́ díẹ̀ sígbà tá lọ́ba tó lálà nígbà tí lálà lọ́ba tó kan ẹ̀ lójú ràn tíìnù ní àtúkò sí wájú èso tíìnù yìí ní tó ń jẹ́ pọ̀mù pọ̀mù ó sì tó kà náà ó sì pọ̀ gbọ́n ah, ìyé sí è pé kòmòkò omi tó kú ọba tó gbalé afábínú sèré ńlọ ó ní ẹsẹ̀ méjèèjì àfa o mo tún dé o tí ó sì ra mo tún lálàá o. òun ti jẹ bílálà ọgbọ̀njọ́ òní lórí ètò ẹ̀tú. ètí mo tún láì ní ìsìn náà tó ní ọgbọ̀n náà mo tó jẹ́ o. àfa ni kìlò tó a fẹ́ ń sọdọ̀ kọtẹ̀rọ̀ ìyá ṣe sòrò fún mi lásìkò díẹ̀ àfa àfarabalẹ̀ wọn lọ gbárí àfa ní lóògbà tí wọ́n ronú lọ́hùn àwọn nǹkan tí wọ́n ń rò tí ń jọ ìmọ̀ra wọn á padà sọ ò nínú kíní yìí náà tó fi jẹ́ pé yóò clear àtẹnibọ̀dì wa lè yóò mọ̀ pé ah mọ̀jẹ̀ nkarabọ̀ kíní ẹ bá ti mọ̀ pé òun fẹ́ karabọ̀ pé òun ó tu àlà <laughs> ọ̀rọ̀ tó clear ni àfa ni lélẹ́yìí náà àárẹ̀ ó sì ọ̀nà kìrìsìtà rẹ̀ tí ó pọ̀ jù náà ṣùgbọ́n kókó tí kókó bò kókó ọjà rí lára rẹ̀ kọ̀pọ̀lọkùnrin lọlé bó ṣe rí ọjọ́ bàkọjọ kan lórí e kókó ń sì jáde lára ẹ̀ pínpínpínpín wọ́n sì kà á tọ́pọ́gbọ̀n wọ́n tọ́jú ẹ̀wọ̀ rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà ọ̀pọ̀gbọ̀n lára ẹ̀ sí àyíyá díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n àlá ti méjèèjì àsìkò tó wà láàrin wọn ogun díẹ̀ àlá tí ó tún wá lálẹ́ kẹta lọ́ba tó lálà lọ́ba tó mọ̀rẹ̀ lójú ran nígbà tó tún lálà ní ọba tó kó èso tínú sí wájú ní tún jẹ́ pàmùpàmù ó tún kà ó tún pín ọgbọ̀n àà òun ríre o lọ́tẹ̀ yìí kí ni ó tún ṣẹlẹ̀ o ọba tó gbalẹ̀ àfa mi sì rí ń lọ ó ní àfa òun ní àyìn mo tún ti láláhùn o aláǹgẹ náà mo tún lá kọ́dà ọgbọ̀n náà mo tún jẹ báyìí ó tún pé pérépéré ṣáájú kí n tó tají ah! àfa wa wùrọ̀ òbọ̀ àní kó fún àlára balẹ̀ àfa ni ń sọ̀rọ̀ kọ̀tìrò ìyá kí tó ń pé bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ kálá rí orí níbi tí mo fẹ́ bọ́ sọ́sì ó sì wá máa wò ó láì ní pẹ́ sàtúhùdà إليك ثلاثون دينارا. dìnàrọ̀ wọ́n padà fún ọ ní 30 dìnàrọ̀ bí ká sọ pé wọ́n fún yàn ní 30 million nísìn àbí 30,000 ní ìjàmbá kọrí ilé kò tí ì lo iye tó bẹ̀rẹ̀ tọ́gbọ̀n ìṣẹ̀túnbọ̀ òdélé ní ẹba ní láti náà wá gbé kí ni owó ìfún nígbà tí ó kà déédéé 30,000 àbí 30 million náà bá ń bẹ̀ ah wọ́n ní ẹ̀wà ń wọ́n lọ bèèrè màjíìkì wo làáfà wá lò àbí kí a ọ̀sá padà ilé àfà àfà bí ó ṣe rìn ní àyìn bóò ni àlá àwọn ṣe jẹ́ mo lálà mẹ́ta nke náà mẹ́tẹ̀ẹ̀ta hmm. ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tẹ́ ń bá mi tú sí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ìpadà ń sí mi hmm. kí lẹ rí. àfàwa ni ọ̀kárì barakallahu fik àkọ́kọ́ ńgbà tó wá bá mi ó ní orí tí inú lòjú hàn èso bíi ká sọ pé èèyàn ń jẹ́ yeye lápẹẹrẹ ọ̀pọ̀tọ̀ ọ̀pọ̀tọ̀ èèyàn èèyàn ọwọ́ apọ́gbọ̀n bá táìmù oní tí ìrùn máa jáde táìmù yìí kò sí inú táìmù tàbí pé ìgbà lórí kò sí táìmù máa so èso kò sí wáìtì tẹ́tẹ̀ máa taná ìyájẹ́ pé tí èèyàn bá wá gbogbo ń tọ́jú ọmọ tí ìrùn igi lèèyàn ọba ń tó bá sì ti jẹ igi lọ̀rọ̀ rẹ jẹ ọ jẹ igi jẹrà túnú rú àsìkò yìí torí tí òsì lásìkò yìí Eh, ẹlẹ́ẹ̀kejì wa ń kọ́ ọ̀ní barakalafi ó rí pé àlẹ́ ẹlẹ́ẹ̀kejì ó jìnà sí alákọ̀ọ́kọ́ ó ní bẹ́ẹ̀ ni torí pé táìmù tí máa so ìmọ̀ jìnà sí táìmù tó ọlọ́ lálàtà kọ̀ọ̀kan táìmù tó wá tẹ́lẹ̀ kejì ìgbà ni èso ṣẹ̀ṣẹ̀ máa ń fẹ́ máa taná lára ìmọ̀ gbà àárí ó sì ọ́ ọ̀yọ̀ kókó táàtì la gẹ́gẹ́ jẹ́ pé èso náà yóò tẹ̀ máa bọ̀ yóò tẹ̀ máa bọ̀ tí ó máa wúra tí ó wúra ó ní ẹlẹ́ẹ̀kẹta wá ń kọ́ ni ẹlẹ́ẹ̀kẹta wá clear ó rí wípé aláàkọ́kọ́ àtẹ́lẹ́ẹ̀kejì ó jìnà síra wọn ìwọ náà gbàtọ̀ wá bá mi ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta yìí ó súnmọ́ ẹlẹ́ẹ̀kejì pọ̀ torí tètò bá ti ń so àsìkò ìgbà tí ó di pé yóò máa gbó kéé pẹ́mọ́ sígbà tó bá ti di pé ó ti jáde látara ìyá rẹ̀ mo fi àrí pé ah ìgbà ìsírè ń làwọn èèyàn máa ń sáǹfààní lára tínú ẹni tí ó jẹ ẹni tí ó fi ìsàgbó ẹni tí ó fi ìsìgbá tí ó fi ìsàgbó wà sásùn máa fi á ah, àsìkò yìí oore ti súnmọ́ mo sọ pé wọn ó bọ ní nǹkan tí yóò jẹ déédéé èso tínú tó jẹ lójú ràn jẹmọ́ra ṣe é rí gbogbo ń tàn ká àlẹ́ yìí ee mo ń sọ mo tó ń tó ń sọ o ibi ayé ẹlòmíì tó ti dàrú ibi tó ti ra dàrú wẹ́rẹ́ náà nu ọ̀nlọ́rẹ̀ẹ́dá àlàtọ̀ ọ̀lálẹ̀ ọ̀ndálẹ̀ nílé ọtí àlàtọ̀ ọ̀lálẹ̀ ọ̀ndálẹ̀ nílùú ẹ̀mú ọ̀hún pé ká lè ọmọ ọbọ̀ tú àláàrẹ àlè oníkọ́mọ ọbọ̀ tú àláàrẹ ń gbèsè pọ́n wọ́n ti dojú lọ́dọ̀ ohuntàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ń dá àláàrẹ lẹ̀ níbi ẹ̀tí gbàtẹ́kù tẹ́nísì ọ̀ǹdá àláàrẹ lẹ̀ ní fíìdì ọ̀ǹdá àláàrẹ mìíràn ti ń fi ẹran kan jẹ̀mọ́à tá a bá gbogbo nǹkan tá a kà lẹ́yìn a rí wípé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí tí ó jò yé wa rè ká lọ máa gbé àlá bẹ́ẹ̀ tí è ṣe ẹni rẹ̀ ìlànà sọ wípé àwọn tí wọ́n kọ́ ń pa philosophy tàbí psychology àwọn eléyìí wọ́n rí tíntín jájẹ níbi tí ó ń sọ wọn ò rí kíní wọn ò sì hátọ̀ wọn ò rí kó tán kọ̀ wá tàṣe ẹnì tí ọ ń lọ rèé bá ẹn tí ń dínkà wọ́n ní kí ló ń fẹ́ ó ní kí wọ́n bò ń sàkè èbó àkàrà èbó sì ní kéèkì ni àmọ́ pè bẹ́ẹ̀ wọ́n nígbà tí òun ti gbọ́ gbólóhùn àkàrà àjẹpẹ́ ìyá lákà àwọn ọmọ ń pa rẹ̀ ni wọ́n bò ń ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ lẹ́ni bá àwọn tó jẹ́ wípé wọn ò sì ń fi ìdí ẹ̀ jẹ́mọ́ ẹ ń jó mímọ̀ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí gan èmi ètò àlà kábà kó báyà mo ní kẹ́nìkan wá máa gbàlà rẹ̀ wá bá mi ìyẹn ètò àlà ìwọ̀n bá ń tọ́nà pé á mọ̀ ká lè ṣàlàyé fún wa ó làwa náà la nítorí ẹ̀ là ń ṣe léyìí ìmọ̀ ń wo ti ẹni tí yóò fi ètò àlà ìbẹ̀rù ọlọ́run oníbàárà tèmi ti ètò àlà èmi náà ń bẹ̀ ẹ́ kó jẹ́ kẹ́mi náà lè lékún níbẹ̀rù rẹ̀ àtàn mùsùlùmí táàjọ wà ní inú ilé agbóhùnsáfẹ́fẹ́ yìí ó ní ọlọ́njọ́ ọjà rí sànú wa o ibi ìlọ́nkálukú ò ti máa rí àwọn àṣìṣe kan sí kejì tó ti ṣẹlẹ̀ sí nínú sẹ̀mí ẹni tí ó bàbá ni túàlà àwọn nǹkan tá a sọ wípé yóò máa ṣàkíyèsí òun náà lè léyìí o bákan náà ìgbà míì ń bẹ tó jẹ́ pé títú àlà bìlì máàna wà bìstíkọ́kìlì àsìmá àlàǹgbà míì tútú rẹ̀ a máa jẹ́ pé ìtumọ̀ tálà òun láàfin ìtumọ̀ nǹkan yẹn nínú àwọn gbólóǹtarí nínú àlá a máa pẹ̀rẹ̀ wá bákan kéèyàn fa ókọ yọ a máa jẹ́ kéèyàn rí àlàtú kéèyàn fa ìjìnlẹ̀ ìpínlẹ̀ ọkọ̀ ọlọ́pàá nínú nígbà tó wá sáàdì lójú oorun wípé gbogbo àwọn èèyàn gbogbo àwọn tó kò òjò ọ̀sárọ̀ gbogbo ẹ̀ sáti wá di wípé gbogbo ẹ̀ ń gbẹ rí ẹnìkan ní ní bá ń lé òun má wọ̀rí gbogbo ń tó olóògbé pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ọ̀rọ̀ rẹ ò ní díjọ́ kejì ọjà òjò ọ̀bọ̀ ọ̀rọ̀ sí òjò náà ló ti rí dílé ọ̀bọ̀ òjò náà ṣèlè ń gbà mí ìbọn bá káyàn mọ́kó eré náà lèyàn ọmọ sáà pé à ah, bí ọba ti ẹ̀rọ kọ́ka mi mọ́ àárín àbà kọ́ka mi mọ́ ayére ọlọ́mọba sábà ń sáfà ono sì nú ń tá a bálátọ̀dọ̀ ọlọ́ àtànábí o ẹ̀dá kan sọ̀rọ̀ a sì àwọn kankan náà lẹ́yìn òru òní máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ẹni tá a bá lọ rè gbé àlàbá abiru ìdá sábà àti rú ìyá àlẹ́ yìí tí àlàbá pokùlù mùsùlùmọ̀ lọ kọ̀ mọ́ bí ó tu bí ṣe ń mu lórí ní ń bọ́ bọ́rọ́ bí ṣe ń mu ní ìrù ẹni tá a lọ gbàlàbá kò wá yé e dáadáa wọ́n láwọn ó fún mọ̀ràn ìmọ̀ràn wo fálì yá àmúrò sọ ẹni mbeti yom nǹkan pa láṣẹ wípé ìdá àkọ́jà mi bẹ́ẹ̀ ti sábìtì tó bá jáde nílé rẹ̀ njọ́ sátidé awọ́lá ni mọ̀ sí lọ lọ and yes ala ayé ṣàkṣin ẹni tó bá wá bá pàdé tó bá bí lókọ rẹ̀ fa inkani ismu hasanan tó kọ rẹ̀ bá jókọ dáadáa ká asmail ambiya bí kọ àwọn ànàbí ọlọ́run wa sọ́ọ̀lì iná àtàwọn ẹni rẹ̀ faru iya hasana wọ́n ní aláwọn padà jẹ dáadáa fún wọn ìbá má lè rí tú wa inkana ghayra dhalik tó wáyé pé ó kọ yẹn ọ̀bà jókọ tó da faru iya ghayra hasana a jẹ́ pé irú àlàtọ́là kì í sálà dáadáa eléyìí náà kọ̀ wà látọ̀dọ̀ ọlọ́run kọ̀ látọ̀dọ̀ ànàbí eléyìí ọkọ̀ àdéhùn náà ń pé kílókọ̀ rẹ̀ ó ní wèrè kí ni ó pàrà àṣẹlẹ̀ sí yàn fún díẹ̀ yìí ká sọ̀rọ̀ àwa dáadáa ẹnìkan kò sí a o tá a bá ti kọ̀yìn bí tọ́lọ̀ àtànábì tí wọ́n dojú kọ àti ń síra wa nù ọlọ́run sì ní jẹ́mi àti ká fọwọ́ ara wa síra wa ẹ dákun àlá ó pàtàkì pípọ̀ mọ́ sọ àlá rẹ di awẹ́wa nítorí pé ó súnmọ́ kọjá pé ọlọ́run fẹ́ fi to ìṣẹ̀mí fún ọ láti fún lára bí ó ṣe bọ́ọ̀lù níjọ́ iwájú fún díẹ̀ yìí a tún mọ̀ tẹ̀síwájú tó bá di ní òru ọ̀la wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh